سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب إبراهيم وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم

فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي فقاتلوا التي تبغي حتى تبغي إلا أمر الله

الله báyìí ni olúwa wa subhanahu ni wọ́n pàrọ̀ wà fún gbogbo àwa múmi wípé ìtọ́ yẹ wà ètò tí yẹ máa bá wa òun náà ní ìlú fún wa. táàbà tí wàá wa láàyè ní ìlú tí láàyè ní ìlú fún wa táwọn ìṣẹ̀kí náà wọ́n mẹ́rin ní ẹ̀rọ wa ọmọ ìdúgbẹ́ fọlọ́run kó sì máa sọ̀rọ̀ àlékún olóòdò lọ́wọ́ ọba. ayé àtọ́ fún ayé pé àyíbá àmàlẹ́ kọ̀ọ̀kan àyíbá àmà ìjálè bẹ́ẹ̀lẹ̀ láàrin mọ́mì sí mọ́mì. ìjálè bẹ́ẹ̀ láàrin la. yóò máa fi iná. ìgbè mọ́tò. mọ́tò o. èmi ò lè gbà o. èmi ò lè gbà o. ẹ má kàn jẹ́ yẹn náà. ẹ má kàn jẹ́ yẹn náà. ni ìrẹsì mọ́ ìní ìdàkọ̀tà ẹ̀rọ. Nígbà tá a bẹ̀rẹ̀ ayà yìí, a sọ pé tí gbogbo múmi ní ayé bá lo ìtumọ̀ náà ayà ni ayé ó túbà yóò tún ṣe jù báyìí àdúgbò ní gbóná ìlú òní jà o orílẹ̀-èdè ní bára wọn jà ẹbí ò ní kọ́ ẹbú ẹbí ò ní kọ́ rárá tí nǹkan kan bá ti bẹ̀rẹ̀ dábàá àwọn tó ń pé tí nǹkan yẹn ọba gba kò ní bàjẹ́ kan. kò ní bàjẹ́ kan. ní àti tó bá nǹkan mẹ́wàá lọ́yẹ bàjẹ́ bá ń bàjẹ́ lọ káwọn òun náà ní ká máa sáré sọ báwo ni ìdíjúná méjì bá dé níjò báwo láti pa méjèèjì tí ò ní máa gbé lọ bọ́wọ́ ọmọdé tí ó jò dé bóyá wa náà ní òjò ká padà bọ́ ọmọ ọlọ́run ni wà ní. wọ́n ní ọ̀rọ̀ nígbà tá a ní láti mú mi ní ọ̀rọ̀ ẹ̀ka ló fà sí owó rẹ̀ ìyàwó máa. ọlọ́run á ní ká máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè jẹ́ bá a fẹ́ ọmọ gbàtúnṣe ẹni tá a fẹ́ mú mọ́lẹ̀ sí mọ́jà ọjọ́ máa wà lọ́wọ́. Sàyínú dáwọ́ sí ìdáhùn máa àjẹ́ ìlọ́pọ̀ ọ̀dí olùdílé ti dàbẹ̀ rí. Mo sọ fún ẹnu bẹ̀rẹ̀ ayà ìjà ayà yìí tútù gbígbóná ọ̀bẹ̀lẹ̀ ìbẹ̀lẹ̀ àárá fi tútù sí àkọ́sí àti ìmáa fi gbígbóná sí àkọ́síńgbà. ṣùgbọ́n tèmi ni àbúrò la dáàbò tútù àti gbígbóná. Lónìí àtiwọ́ ní. A ti gbogbo wa lè lo tútù o. Gbogbo wa lè lo tútù. Ìwà gbígbóná yẹn ó nílò àwọn tí wà ń bẹ. Ṣàyínlá ti dáhùn olúwa ní bẹ́ẹ̀ wá lo tútù sí ọ̀bá wá ìkan nínú wa. Ipò ọ̀kan nínú wa. Ìkan ní ọ̀rọ̀ láàrin ọ̀dọ́ ìjọ. Ìfọ̀rọ̀ ìkan. Ṣé ọ̀rọ̀ ara méjèèjì nǹkan? Ṣé ọ̀rọ̀ ara méjèèjì nǹkan? Mọ́ṣálà mi ìtọ́nìyàn lára áyà. Mọ́ṣálà mi ìyẹn wẹ́dà jákẹ́ ń di eré òun àyàmọ́ pé èdè owó wa mà kò sí kan nínú wọn bá yarí. Tọ́ba yarí. Ìtọ́ yarí wọn ní kágbókun. Àwọn òbí òṣìlẹ́sì ní ẹ̀rẹ́sì. Lọ́wọ́ yarí ń lọ kíláàsì. Kíláàsì táwọn méjèèjì bá yarí. Ayà ẹ̀ madam. Kíláàsì táwọn méjèèjì bá yarí. Wọ́n ń pa eré àti bíyà. A ṣàtúnṣe láàárín àwọn méjèèjì. Kálukú ń lérí ẹgbẹ́ kò sí tọ́ wọ́wọ́wọ́ ẹ̀rọ ẹ̀rùn tó kálukú wa bẹ́ẹ̀ pè já ọmọ ti lára ìjàmọ́ rà kí ni kò títà mùsùlùmí ọ̀yà. kí ni kò títà mùsùlùmí. agogo di àwọn méjèèjì tọ àbá ní agogo di àwọn méjèèjì ni o ọ̀yà sani ọ̀yà bàbá ọ̀yà sàn. ọ̀pọ̀ àti sọ́mọ̀ wa ti tẹ́jú fún aṣọ tó lè rẹ̀. láì mú ọ̀gbọ́n àti sọ àtọ́jú tó wọn gbọ́ àmìlì tó wọn gbọ́ kí láwà rẹ̀. aba lè ní pẹ̀lẹ̀ tó fún ọ̀gá làjẹ́. Wọ́n ní àbá ní òun ọ̀pá pé á gbogbo dà án méjèèjì. Ọlá máa dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó kí ni. Ẹ̀rí nà, Kùránì dákẹ́ ń bẹ̀rù. Kùránì dákẹ́ ń bẹ̀rù. Wọ́n wá ju mọ̀ọ́lẹ̀ fún olóyè. Wọ́n ju mọ̀ọ́lẹ̀ fún olóyè. Kí ni ìpìlẹ̀ ń dá àti ìsàkóso jàmáà tààwù? Kí dúgbò náà àdúgbò jàmáà? lójú ìbẹ̀lá wà padà. Ìbẹ̀lá padà ní ọ̀rọ̀ ìgbàdá lórí láti òkè ní ìdá pàtàkì ló fà á nínú ọ̀rọ̀ ìdá ọmọ. فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبغي فقاتل التي تبغي حتى تفيء إلى أمر الله wọ́n ní nígbà táwọn méjèèjì bá síta náà wọ́n bá gbà síta yarí ìjọ yarí wọn ní ká a bá wá fẹ́ bá jà ń gbà náà kì í dàwà nìkan mọ́ ikọ̀ àkọ́kọ́ tí wọ́n jọ ń jà tẹ́lẹ̀ tó lẹ́yìn tó lẹ́yìn tó wọ́n á ọgbà tí ó kù ṣùgbọ́n àmì máa jà lọ

wọ́n wá débi fún nípa bàbá á wá nígbà fún tí mo Báwo méjèèjì náà bá ti ń tẹ́ ọ̀dà? Ilẹ̀ kan wọ́n jàmọ́. Àwọn ìyára ṣùgbọ́n nínú ara àtúgbò ti rí nù. nínú ara àtúgbò ti rí nù. nínú àfojúsùn sẹ̀ríà. àfojúsùn sẹ̀ríà. àbọ̀dọ̀ tí ó bẹ̀ mí. àbọ̀dọ̀ tí ó bẹ̀ mí. àwa ní gbogbo dáná méjèèjì àwa máa tẹ̀síwájú nínú mẹ́rin. àfojúsùn. láti mọ̀ pé ìtọ́jà kẹ́ńdà mi wọ́n fi ilẹ̀ polóye. wọ́n fi ilẹ̀ polóye. òòrùn wọ́n ní tọ́lọ̀ bọ́ máa ní ọ̀pọ̀ ọdún lórí. Bàbá mi sí àtàjá ní àjílá àmúrìnlá. kó sí inú bí wí. Bọ́lọ̀ bá kó sí inú bá sí wí. Ìyẹ́ kọ́ máa kó sí ẹ̀mí. Ìyẹ́ kọ́ máa kó sí ẹ̀mí. Mo wí bí ẹ̀rẹ́ mi mo ti kìkáyà rẹ̀. Mo lè bọ́ ọ̀rẹ́ tí wọ́n wá gbà sí. Ah, Ọlọ́mọba kó dọ́mọ inú o. Ọlọ́mọba kó dọ́mọ inú o. Ẹgbà nínú òtúmọ̀. Ẹgbà nínú òtúmọ̀. Àgbẹ̀ ẹgbà nínú àgbékalẹ̀. Nínú àgbékalẹ̀ ẹgbà o. Ah, nǹkan bá kéré ní máa kó sí nǹkan tó bá tóbi ní. Nǹkan tó bá kéré ní máa kó sí nǹkan tó tóbi. Nínú ọlọ́run àtọmọ rẹ tó ní kọ́lọ́mọba kó sí nǹkan tó tóbi jùlọ. Ọlọ́run ló tóbi jùlọ. Ah, ìgbé ọ̀rọ̀ fún ẹ̀ tó ṣe ẹ̀dọ̀ pé ọlọ́run bá padà tó wá rò wọ́n ti wàhálà mọ́ ẹbí ilé ẹjọ́ tó gbé nǹkan ti dá àwọn ẹ̀fà ẹ̀rọ. Báyọ̀ bá àpá nínú ìyàwó àbíláàdé wa ọ̀sìnkú. Fún ẹ̀rọ àgbà yìí ó lọ́kùn ó ń méjì papọ̀ mọ́ra wọn mọ́ra wọn tá a bá wò ní. pé bó ti lọ, ọ̀dọ́nà ẹ̀rọ fẹ́ràn lọ́nà bí. ọ̀nà ayé tí mo sọ ni pé ìjà náà gbọ́dọ̀ wáyé. ìjà gbọ́dọ̀ wáyé sábàbá sọ pé wọ́n ń lọ ẹ̀mú mi rẹ̀ tó bẹ́tẹ̀ ló táwọn ọmọ bá fẹ́ bára wọn jà jẹ́ ń pílánù táwọn fẹ́ jà fà á sì bẹ́ẹ̀ náà ẹ̀mọ́jọ̀gbọ́n wáyé. ẹ̀mú bàbá ti ọkọ̀ حتى تبيع إلى أمر الله إلى أمر الله وما جنبهم السلم قالوا يا أيها الذين آمنوا ادخلوا في السلم العافية عن الإسلام لا مكتب على White in Islam. White in Islam. In the red at the black. In the red at the black. No, white at the black at wáìtì ni àfọ àti nǹkan rẹ̀ dùn yóò dúdú ńkọ́ ọ̀fẹ́ àtúndúgbò lọ́wọ́ àwọ̀ ẹ̀ náà ti ọgbọ́dọ̀ fẹ́ràn ní ti bẹ̀rẹ̀ ara náà bí a ti lọ láàrin a ti Ọkùn bí bí ayà ni pé ọ̀dọ̀ pé wà ní. Ọ̀dọ̀ inú kọ́ ọ̀rọ̀ ìrọ̀lá ní lẹ́yìn òkèèrè ní ọ̀dà àdó àbáṣe ọ̀hún ilẹ̀ ọ̀hún máa. Káni káwọn mọ́mì ní bàjẹ́ ìbẹ̀rẹ̀ ìjàdá tí ó yà láàárín ara wọn. Àbáṣe ọ̀hún ilẹ̀ ọ̀hún máa. Ẹ jẹ́ gbogbo omi. Kàlọ́ nínú náà bá ti ṣe àmúra àdàlú kọ́. فقاتلوا الذين تبغي حتى تفيء إلى أمر الله. nígbà tí wọ́n ń jà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ti wọ́n bí ẹ mọ́jà máa ẹ mọ́jà máa ìkan dára pé yóò fún mi òmùgbà àwọn ọgbà ah, ìgbà tí ìgbà fún ọjà máa ah, tọ́gbọ́ adébẹ́ ìgbà wa yàrá ìwọ̀n wọn máa ń jà lọ́wọ́ bàbá ti wọ́n máa ń jà lọ́wọ́ bàbá ti wọ́n máa ń jà yóò fi gbà pé òun náà jà má tàbí àyà amúlẹ̀ láìpẹ́ yẹn kó o sọ pé tíbi ló ń bẹ̀ mọ́ òun náà ní sólẹ̀ sólẹ̀ òun ní amúlẹ̀ ọmọ àti Òdìgbọ́ bí Amúrùlọ́ ìdí ń túmọ̀ méjì bá wọn. Ń túmọ̀ méjì. Ọ̀rọ̀ lọ pé àdáàdà sí àpèlá ọmọdé náà yóò fi gbà fún àtúntò. Yóò fi gbà fún ṣe. Nígbà tí rẹ̀ lẹ́ẹ̀kejì. Nígbà tí rẹ̀ lẹ́ẹ̀kejì. Nígbà tí rẹ̀ aláwọ̀ bá sí àpèlá ọmọdé yóò fi gbà bá làbíà. Yóò fi gbà bá làbíà. Ẹ̀gbọ́n yá فإما أصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين ní àná àjíká ti dóná ní pé láyá àríkò kí mata sólẹ̀ ilẹ̀ ọ̀pọ̀lá wọn nùbàlá. Láyá àríkò kí mata sólẹ̀ ilẹ̀ ọ̀pọ̀lá wọn nùbàlá. Ayé àtúnṣe dámà àtúnṣe láàrin àwọn onílọ̀ àníwà alàlójì ológun méjì tẹ́lẹ̀ ẹnìkan ò ní mọ yí àtúnṣe àtúnilàkáyè. onílàkáyè ni ó mọ yí àtúnṣe. yẹ́kúlá bá pèèyàn ló wá wá fún àtúnṣe tó bá yarí ẹgbà tó làkáyè ẹ̀ kù jẹ. làkáyè rẹ̀ kú jẹ́ ẹ̀ ẹ̀ kò fẹ́ sọ ní òun yìí sọ tó iná kéwú. ẹ̀dọ̀ gbọ̀ngbẹ̀ á ah, làkáyè rẹ̀ kù díẹ̀ àtúnṣe nípa ogun jíjà tó dárí. especially nípa ogun jíjà. wàhálà àpẹẹrẹ ah, àwọn kan yẹn ẹ onílàáfẹ́ yìí máa mọ iye rẹ̀ ẹnìkan ò sì ní bí fún ẹ̀mú fún ìfẹ́ máa fàtàn sí àtijọ́ ìgbà tó ní bẹ́ẹ̀ onílàáfẹ́ yìí. onílàáfẹ́ yìí òun náà. orúkọ ẹni ń tàkàn sí ó ti dìjọ bàbá mu. ó ti dìjọ bàbá mu ẹni bá ń tàkàn sí ìdí gọ́ọ̀mẹ̀ntì. ó ti di gọ́ọ̀mẹ̀ntì. gbogbo ilé ẹjọ́ tí gọ́ọ̀mẹ̀ntì dálẹ̀ polisi kàkà dálẹ̀ Foundation ni wọ́n máa rọ́pọ̀ tó jábá dé oríṣi ẹ̀dá ọ̀gá ìgbàlẹ̀ sí settlement. Settlement ni ìpìlẹ̀ ògbóṣe ẹjọ́ ògbóngbòdé bí ọ̀pọ̀lọpọ̀ oríṣi ẹ̀dá a ọlọ́pàá tẹ̀ máa gbọ́ sí ń bẹ̀rẹ̀. Ọlọ́pàá amúdí náà ọ̀pọ̀lọpọ̀ ìdí ti pẹ́ ẹ̀ a ń já ní sí ṣèjà yóò dí ma. Ẹ mọ bá fi ṣe tẹ̀sán yìí sí máa. Ẹ máa fẹ́ kí ìjà kan bẹ̀rẹ̀ lẹ́yọkan. Wọ́n bẹ̀rẹ̀ lẹ́yọkan bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ ní kẹ́tọ́ di ilé ẹ̀rùn bàbá. Ẹ bá ti ilé ẹ̀rùn ẹni tí ọ̀wá tẹ́tẹ́ ẹ̀wà ló máa tà wá. Ẹ̀ka lè bá àwọn àti ìlúgbẹ̀ ẹ̀kí ẹ̀má ti fún wa. Àwọn lè bá gba bíìlì fún wa. Owó náà sì lè jẹ́ bíìlì bẹ́ẹ̀. Tó, mo lẹ́yìn káńsílápù ìjọba o. Mo lẹ́yìn káńsílápù ìjọba. A ní pé bíìlì ìjọba lẹ̀ bá ń gbà. Wọ́n tẹ́ pé bíìlì ìjọba lẹ̀ ń gbà. Káàsì lẹ̀ ń gbà. Káàsì o. Transfer náà kì í ṣe àkáǹtì ìjọba Ramadan àkáǹtì ìdánù ọ̀ràn ará àta ọlọ́wọ́ fún nàìjíríà sí ọmọ ìyá wa sálọ sábùjá ọlọ́ níbi tí àti ìdápọ̀ ẹ̀ tábà sẹ́ńtọ̀ ah, ọlọ́pàá ní à ah, two million lẹ́sàn two million lẹ́sàn two million million ẹnba dára kò ní ìdíkọ́ náà ọjà làmá náà àwọn sọ police station. Wọ́n ti sọ police station, wọ́n ti fẹ́ ìtọ́jú market. Wọ́n ti tọ́jú market kátàkárà. Bí wọ́n bá sì ti mú ọ, náà o. Náà o. Ọgbọ́n bá ní ìsìn. Bàbá sì ti mú ọ, náà o. Náà o, náà dáadáa. Náà dáadáa. Ẹ kọ́ ọ sọ pé ẹ ẹ ojú ti ó sì yẹn dé five hundred naira. ó dé five hundred naira ó sì gbà á. tó àwọn tó jọba kọ́lá wọn nílé

àkáǹtìdá àkáǹtìdá àkáǹtìdá àkáǹtìdá ọ̀káǹtìdá lọ́dọ̀ àwọn ó ń kíwẹ̀ ìjàmbẹ ní ẹnu ọ̀nà ṣẹ́jàmbẹ ọ̀. ó ń kíwẹ̀ ìjàmbẹ ní ẹnu ọ̀nà ṣẹ́jàmbẹ ọ̀. ó lẹ́sàǹfà owó ẹwọ bí nǹkan ti bàjẹ́ ọlọ́run fún nàìjíríà sí. níbi tí ọ̀yẹ́ wà láti báyọ̀. níbi tí kò yẹ wà láti báyọ̀. má fún dédé àdúgbò rẹ o. má fún àdúgbò rẹ. àwọn tó ń wá táwọn nàìjíríà wà ní. ọlọ́run fún gbogbo ẹ̀ tó. bí a ti lọ náà rí pé àtúnṣe àtúnṣe ìgbàmílà ní ọ̀fẹ́ ìmọ̀ta tẹ́lẹ̀. ẹgbẹ́ kan wò ní àwọn ọmọ ẹ̀yà ní bẹ́ẹ̀ bá tó ṣe àwọn onílàkà yìí. ìjọba ló wá nílàkà yìí gbogbo àwọn àtọ̀ rẹ̀. ìjọba ló nílàkà yìí gbogbo wa lọ. tí mo bá sọ bá wọn. gbàwó. gbàwó. èyí làkà yìí ẹ̀sìn mọ́ lọ. ẹ̀sìn kọ́lá kan. wàlúwà ní gọ́ọ̀mẹ̀ntì máa ọmọ ayé ti di gbogbo lájọ́gbẹ̀ lọ. gọ́ọ̀mẹ̀ntì máa ayé ti di gbogbo wa lọ. wọ́n bá fẹ́ lu láyé fún wa láti jókòó yìí láyé fún. láyé fún. níbàdàn. níbàdàn. náà máa rò pé wọ́n ti ti wa. láàbọ̀ lọ́wọ́ ni láti máa tí wọ́n pé ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ wọ́n ó ṣe áàdìgbàjọ ọmọ láti máa yàn mẹ́rin. ìjọba máa yé ṣe jù wá lọ. ọmọ ayé ṣe jù wá lọ. gbàyẹ̀ o tó o bá gbà ọ̀rọ̀ mọ ẹgbẹ́ pẹ̀lú ìjọba. èyí mọ̀ wá jẹ́ pípa àwọn ìjọba máa yé ṣe wọ́n wá mọ iye àkọsí. wọ́n mọ iye àtúnṣe. tó jẹ́ pé nọ́mbà wọ́n ìjẹ́ máa sọ fún ẹ́sítẹ́ṣàn jọba sọ fún ẹni pé àkọ́kọ́ gbèsè ẹ̀kọ́kọ́ tó jábá tó kéèkì wá báyìí ni pé fún àtúnṣe tí nǹkan yóò fi ní yóò pàṣẹ fún wọn ní. tó yẹ àtọ́kọ́ yára kóòtù lọ́kàn. Ẹ bá lẹ̀ pé náà the ṣe ní jọ́sìn yìí lórí ẹ̀ pé lórí ẹ̀ pé yóò kọ́ máa sáré rẹ̀ nítorí ọ̀nà àbúrò ti gbàgbé. Àtúnṣe ètò pé mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá mẹ́rìnwá wọ́n wà pẹ́ lórí ẹ̀ ọ̀lẹ́ lọ́dún mẹ́jọ lórí ẹjọ́ mi tò nítorí délé yìí onílàkà ìní máa ma yìí. àtúnṣe ìlera náà nẹ́bí wa sọ̀rọ̀ bá wa ìlera náà fi fún alhassan rọ́bì aláwọ̀ dára náà fi fún lóye tẹ́lẹ̀ kan ọ̀gbà rẹ̀ nínú àwọn àtàtẹ́ lẹ́nu ànábì sọ̀rọ̀ bá wa. arábìnrin sẹ́yìn lọ́pìn àádá ẹ̀yìn arábìnrin àà ah, ọmọ àmìjẹ́ owó yíó ọmọ àmìjẹ́ owó yíó ọ̀gáni ọ̀gáni ó ọ̀jọ̀gbọ́n ni ọ̀jọ̀gbọ́n ni ó ẹni tó máa tọ́ ni ẹni tó máa tọ́ ni ẹni tí ó máa wà láàyè káìsẹ̀ wá wà iwájú ó máa wà iwájú ó máa wà yálà nínú ètò ayé ó ètò ayé àbísọ ẹ̀sẹ̀ náà fi tẹ́sí ìjú wa ló ń sìn wá ti tó wá lóṣẹ́ yìí kí ló ṣe onídìí ọlọ́run adájọ́ ọlọ́run bá lù kó kí á sábà bí láàrin ìtàkìtàjẹ̀ sílẹ̀ tó ń tẹ́lẹ̀ láàrin àwọn mùsùlùmí lọ́jọ́ ọ̀la. lọ́jọ́ ọ̀la ara ah, ọlọ́run bá lóyún fún nǹkan bá owó kan lálẹ́ oyin lárúkà wájú ọlọ́run. oyin lárúkà wájú ọlọ́run. Eh, wọ́n ní náà lọ́wọ́ àtẹ̀lẹ̀ fún hasan ọ̀fẹ́. ló ń jẹ́ pé hasan ọ̀bí aláwọ̀dà ọmọ ọmọ àníbọ̀ muhammad. kò sí ìkẹjá bí máa ròyìn ẹ̀já bá ń sọ̀rọ̀ mọ̀dáṣípò mọ̀dáṣípò dípò àyè báńkì ọlọ́run gbogbo àti sẹ́mà owó ojú òsèré lọ ojú òsèré tàbá tó oyè láàrin oyè láwọn gbà aṣíwájú wa tààrí gbàǹgbè ní hussein ọbẹ aláàánú ọgbà lọyà ìlọpà tí hasan fi ju hussein lọ látara kíni látara fún ọjọ dábàá ti fún àtúnṣe fún àtúnṣe àdúmà níbọ muhammad. ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ lẹ́nà. ọ̀dà náà máa ń kọ́ ọ̀rọ̀ wọn tó أطلق زوجه بين أهل الشام وأهل العراق بعد حروب طويلة ولواء من عهد مهولة رضي الله عنه حسن Ìta fẹ́ pè wá sílẹ̀ ni pé ta ni Hassan Nàìjíríà. Ta ni Hassan Nàìjíríà. Ta ni Hassan Ọ̀ṣun ṣe. Ta ni Hassan Ọ̀ṣun ṣe. Ta ni Hassan Òṣogbo. Ta ni Hassan Òṣogbo. Ta ni Hassan Ọ̀fán. Ta ni Hassan Ìfán. Ta ni Obìnrin Hassan nílùú. Ta ni yóò ṣe lè Hassan nílùú. A òun mi kọ́ lọ́wọ́ fún mi ní Hassan ń tẹ̀lé. Òun mi kọ́ lọ́wọ́ fún mi ní Hassan ń tẹ̀lé. Àmọ́ náà wọ̀ rẹ̀ wọ́n lọ́mọ. Òbí ti ẹni ọlọ́run sì ní hasan ọlọ́run sì ní hasan ah, hasan ẹ eh. ẹ bí ọ máa jà fún àtọ̀bí yọ máa ti wàhálà lẹ́nu pé ah kìnìún yọ parí náà kìnìún yọ parí náà ń dá wa ti di ọlọ́run kọ́kọ́ ní kọ̀ọ̀kan wa àbọ̀ wa ti ó padà pé kì í di gbogbo wa lára ẹja látọ̀ gbogbo akọ́lá máa jẹ́ alátúndé agbára gbọ́dọ̀ wà lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ padà ẹ́. àwọn ẹgbẹ́ tó lọ sí ìjẹ́sí ìwà. àwọn àǹfààní àwọn àǹfààní ìwé wa ń bẹ fásitì. Hmm. ó jẹ́ àwọn àǹfààní tó lẹ́kùn kan tí a bá má pàtàkì ẹgbẹ́ fún nǹkan. Ilé òwe yọ pàtàkì ẹ̀ púpọ̀. Yọ pàtàkì ẹ̀ púpọ̀. Bí a bá má pàtàkì ẹgbẹ́ fún nǹkan yóò mọ iye ẹ̀ púpọ̀. Bí a bá má pàtàkì nǹkan yóò mọ iye ẹ̀ púpọ̀. Àìmọ́ má pàtàkì nǹkan lẹ́gbẹ́ bí èèyàn máa gbé igbó dànù. Ah, mm. Igbó igbó bíbá ọ̀rẹ́ rẹ̀ rà tó hù lórí ilẹ̀. oríko tó hù lórí ilẹ̀. ewé yẹn dẹ̀ ní ewé tí èèyàn máa ń pawó rẹ̀rẹ̀ rẹ̀. owó tí èèyàn máa ń pawó rẹ̀rẹ̀ rẹ̀. mo máa dọ̀wọ́ àwọn kan máa ń gbéra ní ẹgbẹ́ ìgbà ọ̀gbìn ìdàgbàsókè àwọn àwọn pé àtúntì pẹ̀lú kẹ́míkà ọ̀gbọ̀n àwọn ìlú mi wọ́n ń bẹ̀rẹ̀ òun pé ẹ̀ ń pè áà òun kẹlẹ̀ bá jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ máa wo ká máa wo kó ti wá yẹ ọ̀pọ̀ ẹ̀ gbé lásán kọ́ máa tún tìjẹ́ máa wo àwọn ń pè ìjà ń dùn báyìí. àbá tó ń pè ká wọ́n yà bàjẹ́ bí ọ̀rọ̀ olùdó bá tó bí òkúrúkọ orúkọ tó ti ń wò. àwọn kẹ́mì bí ọmọ àgùn lọ́dọ̀ tí wọ́n fẹ́ kó máa wò ilẹ̀ wọn ò wù dáadáa wàhálà tí wọ́n ti ká tó rí gbé ọlọ́run lọ́mọ iye tó wọ́n ti yàn bá máa yin nǹkan èèyàn ní máa bá lò rẹ̀. Wọ́n ní àǹfààní bẹ́ẹ̀ fún àtúnṣe alákọ̀ọ́kọ́ ni. Àwòkí ló lè àwọn aráàlú náà pa ọ̀sán yìí. Wọ́n ní ká bá ṣàtúnṣe owó ẹgbẹ́kẹ̀lé àti ẹgbẹ́kẹ̀lé yóò gbà fún wọn. Owó wọn ti náà fún wọn. Kọ́ńtì kì í jáde máa ní ìta. Kò sí ìbánjagun pẹ̀lú. Ìbánjagun pẹ̀lú ìta. Olódòdó ó sì rí bọ́jẹ̀tì gàwé náà. Ó sì sanwó àwọn òṣìṣẹ́ náà ẹtí ń jáde ìrújú ilé wọn máa sáà mílíọ̀ àníríta kọ́ńtì kẹwàá àníríta ó sì yàn ojú dàgbà sókè. kọ́ńtì kẹwàá àníríta kò tí dàgbà sókè. ẹni pé ọkàn mi lẹ̀ dégé nìyẹn. kọ́ńtì kẹwàá àníríta kò tí dàgbà sókè.

one thousand two hundred naira atani two hundred and fifty láti orí eight kìíní kàábí láti lè di eight hundred ẹwù tó ń bọ̀ bíi four hundred and seventy. àwọn náà máa pé kò sẹ́ni tó máa kó wáyé kò sẹ́ni tó máa kó wáyé owó tá a máa ń ná lásìkò yẹn nìyẹn.

A ma yín bí ibi tẹ́ ń pe kó báwọn láti jẹ́ ọ̀sẹ̀ méjì lẹ́yìn nǹkan ọ̀sẹ̀ kó tó lè fi wàhálà bẹ́ẹ̀ lè ní àníjẹ́ wọn kà fún ọ. owó náà ṣe máa ta fún wa. owó sí mi. sí àwọn ilé ọjà jóná. ó jóná. lọ́dún yẹn ní

Níbi ayà tó rẹ̀ sílá ayà jẹ́ ní títà tẹ̀lé tẹ́mù ló wà lọ́wọ́ ayà tó bá jẹ́. Náà, ó ní eh, ayà ní sọ fún pé bí àbá ti náà náà pa, tọba ti mẹ́jọ ń bẹ́ẹ̀ kọ́ ọ̀nà lọ tó òfin àti òfin àti pamọ́ ọ̀nbàrá wọ́n ṣe ìtọ́nù. Ẹlẹ́ẹ̀kejì. حكم الدماء ولا تجربة حكم الدماء حكم الدماء وأني tí a bá tí a bá ń ṣe àtúnṣe láàrin àwọn èèyàn méjì tó ń jà àbílù méjì tó ń jà àbí kọ́ńtì méjì tó ń jà wọn ni yọ máa jẹ́ kí ìtàjẹ̀ sílẹ̀ ó kọ́ ọ lọ tó pọ̀. àìsàjẹ̀ sílẹ̀ wọn sọ yóò tọ́ ó tó wà. ìtàjẹ̀ sílẹ̀ wọn dúró. ló kọ́ máa rí màìjẹ́ rẹ̀ àti màìjàlí rẹ̀ lọ́kọ̀ ọmọ rí ọmọ rí mọ́. Tó bá máa rí dájú rẹ̀ àti mọ́mí rẹ̀ fún ẹ̀. إن الله كان بكم رحيما ẹlẹ́ẹ̀kẹta náà ni. àfihàn ìtàkùn wọn ní ti hà. gbogbo bí tá a bá ti ń ṣàtúnṣe lọ́sọ́jọ́ máa bá dà àgbà abala kìíní àtàbàlà kìíní ìfẹ́lọ́fẹ́ ìjọ pa wọn wọ́n ta ìgbà tó pé ìtajà tó ní ọba bí wọ́n wà lánàá bá ní wọ́n wà lọ́la àbí lónìí bí wọ́n wà lónìí bá ní wọ́n wà lọ́la bí wọ́n bá ti ń lọ ni wọ́n máa dàgbà tó ni wọ́n máa dàgbà tó ni wọ́n máa dàgbà tó ni tá a bá tó ń ṣe àkànṣe láti ní ẹni tó yẹ bá tó ní máa bá lò ó. àtàkùn sí túnàbọ̀ bá fara ya tó ó pa ìlú wa lọ́dọ̀ wáyé dáadáa. ọ̀gá ọ̀gá àti àwọn ènìyàn ti wá sí àwọn ènìyàn àwùjọ wà nínú Ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn àǹfààní fún bẹ́ẹ̀ fún ṣára àtàkùnlé. Wọ́n ní ká fi mú èṣù gbólẹ̀. Ọwá fi mú èṣù gbólẹ̀, lábá fi àkèrè àwọn ẹni pé náà bá ti ṣe àtọ́ pé àjẹ́pé inú ìṣùgbé mọ́kè ti tó mú sókè tí wá ọ̀rọ̀ ọ̀gbọ̀n rẹ̀ dá àpòpọ̀ ọyún mo sọ pé mọ́gbà ọgbà àárín mú ẹ̀rùn wọ́n náà ti mú ẹ̀kọ́ lẹ̀ alábẹ̀rẹ̀ pé a ti parí ẹ̀ sọ́dọ̀ tó ní ìta àyà àtàwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run bá sọ pé. ọmọ ti inú إنك لتهتدي ربك رحيما ẹ̀yin jẹ́mọ́ wa àwọn ọmọ láàrin ayàtà ń gbé lọ láti ìgbà tó ní ọmọ wa ayà yẹn wọ́n ní àtúnṣe yìí àwọn wa ní àwọn ọwọ́lá alátúnṣe. Àwọn ìlú ìrádá alátúnṣe ìlú alátúnṣe àdínì alátúnṣe àdínì alátúnṣe. Tó àwọn àwọn ní àwọn àpò ní alátúnṣe. Àwọn ọlá máa fi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni àti ẹ̀ náà ni. Ọ̀rẹ́ àti ẹ̀ ní ìlú ìjàmbá. Wọ́n wúlò nínú ha. Àwọn ẹni ẹni àbí. Àwọn ẹni àbí yìí. Tó wọn ní bàbá ẹni àbí. Bẹ́ẹ̀ náà ń kó fi ọtún ẹjọ́ mọ̀ àtàwọn ọlọ́pọlọ pípé. àwọn ọlọ́pọlọ pípé. àṣọ ìfòlùmọ̀ àṣẹ. àṣọ ìfòlùmọ̀ àṣẹ ni wọ́n jẹ́ ìyá ti ní mẹ́rin wọ́n àkọ́ àwọn àtọ́sílẹ̀ sọ̀rọ̀ ìgbàlẹ́. ṣẹ́bà tí wọ́n lè rè pé àwọn àwọn oní ẹ̀rọ alákòóso ṣe jù lọ. àwọn ọlọ́mọ alákòóso ṣe jù lọ. àtàkà àti àdìbànà wọn tí wọ́n ń jà. wọ́n ń jà. ẹnìkan wọn fẹ́ ṣàtúnṣe láàrin wọn. ẹnìkan fẹ́ ṣàtúnṣe láàrin wọn méjèèjì. ìdí ìran àwọn olólè láti ṣàtúnṣe láàrin àwọn méjèèjì. wọ́n ní kẹ́ ẹ lọ́kọ̀ọ́kan pé ẹ máa dáhùn sí ẹni tó lè ṣàtúnṣe láàrin bàtà àti bàdà. Owó náà lẹ ń dójú wa. Ẹni tó jẹ́ àwọn méjèèjì lọ ní yóò láti pété. Àwọn ẹni wọ́n máa ń àwọn máa ń ṣe jù lọ. Láti alágbára méjì ń jà. Alágbára méjì ń jà. Ẹnìkan wá fẹ́ ṣàtúnṣe. Ẹni wọ́n fẹ́ ṣàtúnṣe wá lágbára jà àwọn méjèèjì lọ. Ó lágbára jà àwọn méjèèjì lọ. Yọ kápá. Yọ kápá tó ṣe. Lọ́pọ̀lọpọ̀. Lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àìlọ́gbà tó ti di ẹja lọ sí àwọn alákòóso mẹ́ta ni wọ́n. Mẹ́ta ni àmọ́ bí ọba wà nílẹ̀ tọ́ba ti bára rẹ̀ ń bí ọ̀yẹ́ kọ́ wà káwọn lè dùgbà kọ́ fẹ́ máa ṣe. alákọ̀ọ́kọ́. mẹ́nu wà ní kíló bá yọ sẹ́yìn bí sẹ́yìn yẹn ti lọ kó wọ́n ti wàhálà kọ̀ọ̀dì ẹ̀dá kákọ̀ ọ̀gbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni àkọ́kọ́ wọn náà lọ́dún lẹ́dún pé àwọn méjì tó ń jà láàrin ara wọn tó ń wọ́n ń kára sí mùsàwà ọmọ ẹgbẹ́ tí pé wọn àtàwọn yẹn wọ́n jọ wà lẹ́fún. wọ́n jọ wà lẹ́fún kan náà. wọ́n ní alákọ̀ọ́kọ́ nù. alákọ̀ọ́kọ́ nù. báwo ni alákọ̀ọ́kọ́ yìí tí kò máa ṣàtúnṣe ìmọ̀lẹ̀ ká kọ́ máa dé. wọ́n ti kó máa dé o. kò máa lọ bá fẹ́ bẹ̀rẹ̀ àtúnṣe máa mà sí bá méjì lọ̀rọ̀ rẹ. bá aládàáre aláàbọ̀nà. Ẹgbẹ́ àti ìṣẹ̀lẹ̀ náà ni. Wọ́n ní ni ló jẹ́ bí pé àkójẹ́ ẹlẹ́gbẹ́ àwọn ẹ̀gbẹ́ ní ìgbẹ́ ń jà lọ́wọ́. Òjẹ́ ẹlẹ́gbẹ́ wọn. Bíbélì àti ìrànà àti Amẹ́ríkà ń fa wàhálà. Wọ́n fa wàhálà. Nàìjíríà bá yọ gbimú síbẹ̀. Nàìjíríà bá yọ gbimú síbẹ̀. Mo fẹ́ ṣàtúnṣe. Mo fẹ́ ṣàtúnṣe. Ọlọ́mọdé wọn mú yín lóko padà. Àlọ́ àbí náà wọ́n ní àwọn tó kéré sálágbára méjì kì í jà. àwọn tó kéré sálágbára méjì kì í jà. àwọn ẹ̀dáwọn náà bá fẹ́ ṣàtúnṣe wọ́n lè láti yẹ ẹ̀ wọ́n sì lè tíra ìwọ́n bàlágà. ọ̀hún bàlágà tó bá kéèyàn jù lọ. ẹ̀ tó bàjẹ́ ni pé àtúnṣe yín kò lè nítumọ̀. àtúnṣe yín ò lè nítumọ̀. wọ́n lọ pé àkókò ẹranko tó ní wo. ìgbéyàwó yọjú. kí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́ẹ̀kejì ní wọ́n ní méjì lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ọwọ́ rẹ̀ kò tẹ̀ lérí sí. Adúlé tó gbẹ́nu lọ sí Sálá Fùdé jẹ. Sálá Fùdé jẹ.

ọjọ́ lẹ́ẹ̀kejì ẹ̀mọ́ òkú wọn náà ti máa ti lọ́wọ́ ara àti gbogbo wa láti bẹ̀rẹ̀ láyé ẹ̀ nígbà tó ń kọ́ tó náà yẹn ní kankan. kí ni ọ̀tá ń gbọ́ rẹ̀? ọ̀hún ìdàgbò bẹ̀rẹ̀ gbogbo mọ́. àwọn tó lè dàbí nǹkan yìí ni a lè dàbí. ààrẹ ní àti àní kankan mẹ́ alábẹ́tọ̀ rẹ̀ sùn alábẹ́tọ̀ rẹ̀ sùn tó bá ti jẹ mọ́ pé ká sọ pé ènìyàn ti kẹ́ ẹ̀

من هو من هو أول قائل ẹlẹ́ẹ̀kẹta òun náà lẹni tó jẹ́ pé pé ó ju àwọn méjì ń jà lọ. ó ju àwọn méjì ń jà lọ. agbára àkókò àti àti ìtàn rere tó ti ní àhà. ó ti wọn lọ. pírẹsidẹ̀ntì wa bàbá Tinubu àti ìrọ̀lọ́ ọlọ́ọ̀bà bá tọ́ ọ bọ́nà sí. Bàbá Tinubu, bàbá Tinubu, wọ́n rí gómìnà kan, Bùbárà àti ìpínlẹ̀ eh, eh, Orílẹ̀-Èdè. wíkẹ́ fún bá wàhálà lára rà wọn parí àwọn ọ̀parí àwọn olùkọ́ ẹni wọn tẹ ọ gbà tó ọjà náà wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta ló ń wá bí màá ṣe ń bẹ̀ o. àgbàdo àwọn akéwì àti. ẹlẹ́bàdà àwọn ọ̀gbìn ni wọ́n máa ń nípa lára àtúnṣe jùlọ ẹlẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹta ni. ọkọ wọn wà ní ẹlẹ́ẹ̀kẹta tí yíṣu ti bá ń bẹ̀rẹ̀ bisimilá. bisimilá ọ̀sán. tó àwọn ti ti ń bẹ̀ tó wà ní ẹlẹ́ẹ̀kejì wọn náà lè gbìyànjú. tó wá ní bíi nọ́mbà wá ní èdè èdè ọ̀ ní kàkà tó jọ ó kéré sí àyẹ̀yẹ̀ ní àdínábà tù yẹn ó kéré sí nọ́mbà wá ní olùdáwò ò lè dáadáa ọ̀dàwọ̀ tí a máa tẹ́lẹ̀ yẹn máa máa máa tòjú sí bẹ́ẹ̀ kó náà. wọ́n ní abẹ́tù àtàkì fúlà ìdórí ká fẹ́ pé lọ́nà ẹgbẹ́ lè ti bọ́ ó lè ti lò ọ́ àti lò àti lò. wáyà ni ádámù tàkàkọ̀ òkú òṣìṣẹ́ ìdáwà níbi àwọ̀lẹ́yìn ádámù àfikúrì alẹ́lájì àwìn فصلح ربكم فيه دائما حتى ولو لم يتحقق. إذا أردت أن أقول لهم أقول لك أنا وأنا أقول لك أنا

الدين خطفين وكل الأمر الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا. قل وأنا رسول كريم ثم خير من يقول له تعالى. Tó fi lọ pé àwọn tó ń túmọ̀ sí Ọmọdé pé ọlọ́run ní wàásù lẹ́wà tó gbé káyèrè ọ̀pẹ́ wàásù lẹ́wà tó gbé káyèrè olóore ọ̀pá ọ̀pá tó ń lọ́jà lọ. Wọ́n ní owó àtúntí dájú ká máa fà lọ. Àtúntí dájú ká máa jà lọ. Ọ̀pẹ́ káyèrè lọ́jà lọ. Gbogbo kúta alákòóso ní kò owó tí tábà ti ń jà lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ̀dọ́ àìdá ní ẹ̀sìn ọlágbára wa àmọ̀ kò sí padà náà náà àwọn akẹ́kọ̀ọ́ tó di abala tó náà ayẹ onípa bá wọn. فإن ربي يعلم فإن في هذه الآية ثلاثة فإن قوم مجمع في أنزل يوقع مطبيات في نسيك فإن فإن فإن في هذه الآية أبني نقطة بجيب يا سيدنا بكي في حضر فإن في هذه الآية ثلاثة فإن في هذه الآية ثلاثة أرجو القرآن رواية ẹ máa wo kùránì tẹ̀lẹ́tẹ̀lẹ́ dáadáa ẹ wo kùránì ìhun la fẹ́ wò lọ ìhun ti mẹ́nu ayà rẹ̀ mélòó ni jàmá mẹ́ta ọ̀yà ni alákọ̀ọ́kọ́ kí ó yẹ gbọ́. ومن الله فكان من المؤمنين قتلوا فأصلهم بينهما فإن بغت على البخار فقاتلوا التي تدعي حتى تبين أنها أمر الله فإن باءت وأصلحوا بينهما بالعدل وأقسموا. هذه يمكن بين آية ميلو للجماعة. انتوا بمبه انتوا بمبه يا جماعة كل ذلك أبراك على أن الاحتلال لا ينبغي أن يضع به أهل الإيمان. أنا قلت وأنا أريد أن أجد أريد أن أقول وأنا كي تجي ما تلهو بل لا أقول. أدمك وإن أن الأمر تطلع وإن على كل ذلك أمارة على أن الاقتتال أن الاقتتال لا ينبغي أن يرى دين أهل الإيمان وإن إما فقال يرضى يكفيك أو ما هو إلا ما هو يكفي ولو بما لو آه. ويقوم ويلا يا رب آمين آه. أنت حاضر مو حاضر معنا هذا ما وإن كل ذلك أمارة على أن الاقتتال لا ينبغي أن يقع بين أن يقع بين عبد الإيمان ونقول لكم والإيمان أقوى اليوم قلت أحمد يقوم غير على عمون يوم أقوى أتباع ما يعلم آية لا تقول فإن بغت إحداهما على الأخرى فقاتل التي تبقي حتى تفيء إلى أمر الله. كيف يقول أن البقية أن البقية لا ينبغي أن يقع ممن دخل بالإيمان وين بقى يبقى كاوية وين ينبغي الإيمان ويقوم عند البقي ويقوم تايو على ìjọba ti bẹ́ẹ̀ mọ̀ sí mọ́ yẹpọ̀ sí kéde kọ́ ọ gbà àwọn irun náà ló máa fi kò ní kò yẹ bàrún bàbá àá àìrí náà ń kàdá àìrí náà kàwé àtàbáwé ìjọ náà àwọn tí mọ́ ni wọ́n ti jẹ́ ọwọ́ kọjá àlà ó kọjá àlà ọ̀dà ọ̀mọ àlà ló kọ́ lórí ẹ̀rẹ̀ kejì. Ìwọ̀n ẹ̀rẹ́ kejì ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ẹ̀rẹ́ kẹta ó ní fàánú. Ìwọ̀nba àtàkùnrin ló bẹ̀rẹ̀ ọ̀nà àdínlá àdínlá wà àkọ́sí mú. Ìwọ̀nba فإن بمن هرب أنها رجل لا تدري إلى أمر الله رجل بين الهم والتاريخ شاهد على هذا والواقع مريض بذلك نعم وضع فإن بغت فإن باءت فأصله بينهما بالعدل وإن يمكن أن تهدف سوري طبعا ديان طبعا ديان إجابة بغت ألوفا Títí ẹ̀rá ti nàrá yìí. Títí ẹ̀rá ti nàrá. Ẹjọ́ ọ̀dà padà. Ẹjọ́ ọ̀dà padà. Yóò sọ̀ wọ́n. Yóò sọ̀ wọ́n. Wọ́n ìdábà gbọ́ ìdábà gbọ́ tó adébí ní ẹ̀rọta rédíò nínú ẹgbẹ̀rún tó ẹgbẹ́ dá padà ó bá àìsọ́wà padà tó bá padà yóò bá ṣe ó bá ṣe ó lẹ́yìn àmúlá ní ayẹ́lú àkọsínú. ìtumọ̀ ẹ̀yẹ pé ìwọ̀n àkọ́kọ́ ìwọ̀n nínú ìwòkú rẹ̀ ìwọ̀n ẹlẹ́ẹ̀kejì ọ̀dínlòlùwòkú rẹ̀ ìwọ̀n ẹlẹ́ẹ̀kẹta ọ̀dínlòlùwòkú gbogbo onímẹ̀tẹ̀ẹ̀ta yẹn kí Ìjàmbá wọ̀. Táàtì máa bá a ti gbé wọlé lánàá mẹ́tẹ̀ ìjàmbá wọn. Irun lọ́bẹ̀ láyà. Àbí irun náà wá lórí ti ara rẹ̀ wípé àwọn ilé ìbẹ̀rẹ̀ ní ìkọ̀yẹ́ kọ́ máa láàrin àwọn àwo àwọn amọ́mí náà. Bákan náà ìdààmú máa ayé kí ayé àgbà kan ọmọ sọ pé fàhíńbà mákìlíńdà òmà alàtọ́ọ̀dì mọ́tìlì òkọ̀ alàtọ́ọ̀dì mọ́tìlì òkọ̀ òkọ̀ yẹn ti bà lọ́jẹ́ tó kí wúlà ti lọ sí àwọn tó. ẹ̀sìn àyìnbó ẹ̀mọ́ abẹ́ túmọ̀ rẹ̀ àwọn àkáyà yẹn ti àwọn àgbà pé ayélujára fàhíńbà mákìlíńdà òmà alàtọ́ọ̀dì mọ́tìlì òkọ̀ الذي حافظ على الإيمان ورزق فيه. أو أتم يقول لك آية عند وقفه فإن اليوم على الأخرى فقاتلوا التي تبغي حتى تبيع إلى أمر الله. أو أتقي فإن بغت إحداهما سكة لرسين وسكة لرسين وما. ìkànnì àwọn méjèèjì lórí rẹ̀ ò pé bàbá ọba táyọ̀ àlà alàbẹ̀ ó kọ́ lórí ẹni kejì tọ́jú ìjọ kejì lórí ẹni kejì lórí ẹni kejì ó ní dákẹ́ bá ó ní pé tọkàn bá bá òjòjà ká sọ pé ọ̀tún olórí ike olórí ike tọ́wọ́ lọ bá òsì olórí ire olórí ire tọ́wọ́ lọ yọwọ́ sí ọwọ́ sí ìlú. ọ̀pọ̀ sí ìwòlẹ̀ ní ìgbà bẹ́ẹ̀ ni. olórí ike yẹn ọ̀yà. إذا وجدوا زي بدأ حتى نعم والباب والباب قد يكون بالمثال بجنس والباب يداوي الباب الثاني ولد في التحت الججاع كل ما ججاع wọ́n ti fi ń bẹ̀rẹ̀ láàrin ara wọn tó sọ̀rọ̀ ìjà àpàdà sọ̀rọ̀ wọn tó ti bá bí àwọn tẹ́tà ń gbé yẹn báyà náà láì jù láàrin ara wọn táàbí ni wọ́n da tó ní kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà táìmà táìmà lọ fún sáfì òkè ó sì jẹ́ pípé kì í ṣe wọlé mi inú mi náà bẹ̀rẹ̀ á máa tọ́tọ́ padà. àtọ̀yàwó ni láti ṣe ní àdìyẹ wọn nígbà tí. ó sì lè má jẹ́ yí pé kí àyẹ̀wò nǹkan wẹ́pọ̀n wọn fẹ́ ṣe ara wa nìkan ṣùgbọ́n kọjá sí pé tí wọ́n fi ń fa wàhálà láàrin ara wọn kí ni gbọ́dọ̀. àtọ̀yàwó ni wọ́n ti oyè àdéhùn oyè àdéhùn oyè àdéhùn ẹjẹ sàdéhùn pé abẹ́rẹ́ ra ọjà. abẹ́rẹ́ ra ọjà. ní kọ́ńtù yìí. ní kọ́ńtù yìí. àwọn ni wọ́n sọ pé ní sàn án. أين أنت؟ فإن بغت إحداهما على الأخرى فقاتل الذي تبغي فقاتل الذي تبغي حتى تبغي إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسموا إن الله يحب المقسطين ó ní láàrin yìí wọ́n ní bábíò ìkọjá àlà ó lè jẹ́ pẹ̀lú ogun jíjà. pẹ̀lú ogun ìkọjá àlà ó lè jẹ́ pẹ̀lú iye àdéhùn. iye àdéhùn. ọ̀kọ́jẹ́ fún lọ́dọ̀ ìrìn ìmọ̀. ọ̀kọ́jẹ́ fún mi lọ́dọ̀ ìrìn ìmọ̀ mi wọ́n ká ilẹ̀ káàkiri ìbáyìí wà láti yàrá fi wá sílẹ̀ ṣáàbì. ọ̀gbìn àká. ọ̀gbìn àká káàkiri ìbẹ̀rẹ̀ yìí. ilé ìdájọ́ nínú àwọn abáfíì kò jẹ́ sí pé kì í sí ìjà ni ṣùgbọ́n owó kákúnlẹ̀ máa ń lò kágbógbò ẹ̀yìn àwa nìkan ara ara Òṣogbo ara Òṣogbo Ìkìrán Ìkìrán ìmíta ìmíta òkùnkùn òkùnkùn yẹn máa fẹ́ lọ sí Ìbàdàn máa fẹ́ kọjá wọn lọ sí Ìbàdàn bóyá nìkan kó wọn àbẹ́kọ̀ọ́ àbẹ́kọ̀ọ́ àdàní wọn gbà kọjá ìbàdàn wọn gbà kọjá lọ sí Èkó kára àbàdàn wa lọ pé àtijọ́ tàbí ọ̀pẹ àbàdàwọ́n tó gbé àbàdàwọ́n tó gbé ti bá ṣe ọ̀yọ́ ṣe gba ìlú láti ọdún mọ́tò wa. àwa gbé àtiwá kẹrù dé. dé. ẹ bá ní kọ̀ọ̀fẹ́ náà. ní náà. ẹ kò ní padà. ẹ ní padà. ṣe mọ̀ pé wọ́n fúnlẹ̀ mọ́ èkó. wọ́n fúnlẹ̀ ní èkó lọ́bẹ̀ èkó ló tẹ̀ mọ́. wọ́n ń wọ́n fi economics fi bàtà tó ní àwọn àti àwọn ìlú wa lọ́wọ́ bá fi náà lọ́kọ̀ wọ́n mú túmọ̀ sí nǹkan méjì alákọ̀ọ́kọ́ a máa túmọ̀ sí àbòsí àti ọjà àlà a sì máa túmọ̀ sí kí ènìyàn ya ajá. ajá. Obìnrin ni ní o. Obìnrin ọ̀yà ọkùnrin náà rẹ̀ a máa túmọ̀ náà ẹ̀ka ní ta wíìlì ní gbọ́dọ̀ àwọn ọ̀káyà tó ti di kíkọ́ ẹ̀ ọ̀rẹ́ ya ti ń sọ̀rọ̀ ẹ̀ ti ń sọ̀rọ̀ pé àkùnfí àti kọjá àná olùwà ẹ̀ وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون قل آه، والبقي بغير الحق بقي من خجالة نعم سورة النحل آية 90 قل إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي وينهى عن الفحشاء وينهى عن الفحشاء والمنكر والبغي والبغي نعم والبغي نعم يا أخي قد قال قالوا لي أحسن Sọ́dọ̀ alẹ́ mọ̀ lára ayà náà ń fún olúwa lọ pé. Ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ìrìnà àwọn ìrìnà Ọjọ́gbà ìlú ìjọ. Ìrìnà ìrìnà ìrìnà àwọn ìrìnà. Àkàwà ti bí ìwé ìwé, a ti máa fún ìwé àwọn àwọn ìrìnà. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم بغيا بينهم ظلما بينهم أبو سمية وجعل سورة الصاد 22 Ara tó bẹ̀ ọ̀dọ̀ pé. Ìjábàlú àyàjá ń mú. Ọrùn dàgbà ọ̀sùnrán lápá àbúrà àdàgbà nínú ìrìnlẹ́yìn náà àti àpò. Ọ̀nà bàbá Ọ̀gbẹ́ni bàbá àbúrò àyà bá. Bẹ́ẹ̀ náà ni tó ti yóò ní bẹ́ẹ̀ àná ètò ìgbàgbọ́ wàjá wá sí. Wàjá wá sí náà bí wà ní ọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ àwọn àyàbá àwọn ìdìbò àwọn ọ̀gbìn ní báwọn yàwó wà àdéwà. Báwọn yàwó wà àdéwà. Báwọn yàwó wà àdéwà. Goldman wà àdéwà. apa sí ajá ada ada obìnrin ti dàjà ọkùnrin ti dàjà sọ́ọ̀tù mọ́ríà máa yà fẹ́ ké sọ́ọ̀tù mọ́ríà máa yà fẹ́ ké olùwàsó fún yà ọ̀tá ọ̀hún. أرض وما كانت أمك بغيا أي دانية Àwọn òṣèlú pé ọba dáhùn ní ọmọ kí bàbí yáàrí ìmọ̀ àgbàlagbà yà ìgbàlagbà kọ wọ́n ní ètò ìdájá. Ìdájá. Ìjọpọ̀ bí ara ẹ̀ wọ́n ní ajẹ́ ìdí máa rí. Ajẹ́ ìdí máa rí. Gbogbo bẹ̀rẹ̀ tó bá ti ajá kò bí máa Òlé bí ma bí bí ọkùnrin náà bàbá ya já òlé bí ma bí. Ọ̀nà káàlẹ̀ fún mú bí bá mi yá. Ṣúgbọ́n tó máa ń yá máa yà fẹ́ sí bákan náà sọ pé. Ọ̀rẹ́ àìyá yàtúrú rí kùnàmù àdámi ní ìbátàmù àdámù àkùbá fi yá. Wọ́n lọ àdámù àkùbá fi yá. Wọ́n lọ àkùbá fi yá. Èmi tó ń kìlá ilé ìtajà alájá náà máa bímọ. ajá náà máa bímọ. bọ́tọ̀ ní bímọ rí. bọ́tọ̀ ní bímọ rí. wà á wọ́n ti bímọ tí mo rá pé ajá bá ti máa lọ àárẹ̀ àwọn. نعم سورة النور آية 33 ولا تؤمنوا فتياتكم على الميراث إن أردنا تحصنا لنفسكم عرض الحياة الدنيا على الرباط إذن على الرباط قل الله ما كمان بينزل الدنيا Náà báyìí wọlá ṣe ń kọ́. Ìlú máa bá kí inú Kùránì rí méjì náà jọba wọn. Bọ́lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn onílẹ̀bà kòrò à wọ́n máa sọ pé dábàá sọ pé lóba kan ayé wà kòrò òjò kọ́ omi. wọ́n kòrò òjò kọ́ omi lẹ́nu lẹ́wọ́n kan náà yìí náà mi ká ìwé ìgbẹ́wọ́n bá ka àlùbáàbí àdùtí àtúnbà àbíyà àwọn àti ìwáyé lórí ẹ̀ dáadáa gbàǹgbà máa ń tẹ̀kọ̀ sọ̀rọ̀ lọ àwọn òṣèṣe. wọ́n ní ìjọ tí àwọn adáńpè lè bá sí àwọn bá àwọn bábí òun náà ọ̀dọ̀ àwọn onímọ̀ tí máa ń ṣe ìṣòro à wọ́n jẹ́ wọ́n fẹ́ túmọ̀ rẹ̀ wọ́n ní àrùn àtúmọ̀ rẹ̀ sí pé ó náà ní kí àwọn ikọ̀ kan. àwọn ikọ̀ kan tó strong. tí wọ́n lágbára. kí wọ́n gbógun tìjọba. wọ́n gbógun tìjọba. nígbà tí wọ́n gbógun tìjọba yẹn kí ibi tí wọ́n lọ lásán. ọ̀ lọ lásán. wọ́n ń lọ pẹ̀lú àjọkàn. Láti ìgbàgbọ́ tó sọ́run. Wípé táwọn ń ṣe ìyàtọ̀ tó ń wojú rere ọlọ́run. Àwọn tí wọ́n rere ọlọ́run ni. Àwọn ẹgbẹ́ ń pè ní bàbá. Àwọn ẹgbẹ́ pé àtọ́ǹbà pé àwọn ènìyàn. Wọ́n ní ká bá bẹ́ẹ̀ lọ pé àwọn ènìyàn bí a máa pé bá bí ìrọ́dọ̀ wọn àwọn náà làwọn ẹgbẹ́ tí ń pé wọ́n sì nígbàgbọ́ kan. wọ́n kan. táwọn fẹ́ ṣe yìí àwọn ó àwọn gbogbo ẹ̀mí àwọn bẹ̀rẹ̀. ìjọba bẹ̀rẹ̀ wọ́n ti ní wọ́n wà á tako gọ́ọ̀mẹ̀ntì àwọn ẹ̀mí tó bá a máa wá a máa wá lórúkọ ẹ̀sìn a máa wá lórúkọ òṣèlú a máa wá lórúkọ ẹ̀sìn. ẹ̀sìn yà

mọ̀ngbà kan a ó náà ti léle ẹ̀pọ̀ mọ̀ngbà tí bàbá ti ló lẹ̀ sí ìdàgbà ní àṣà àkàtúnyà. nígbà tí ìjọba bàárí fún ní pàtà wọ́n pàtà fún bílálà fún bílálà olùjẹ́jẹ́ olùjẹ́jẹ́ lọ́wọ́ bàbá kan. tó àwọn ìtumọ̀ ìyá máa wá lórúkọ ẹ̀sìn ìyá máa wá lórúkọ ọ̀fẹ́ wọ́n ti kọ́ níbi ìdí ní ẹ̀bàjà. ẹ̀bàjà wọ́n ti gbé tẹ̀sí náà ni ẹlẹ́sìn yẹn ń tó wọn máa dùn ní ibi yọ̀lọ̀ wáyà kan. yóò ti rọ̀ wáyà kan. ọwọ́ àgbàdo nù báyìí. báyìí. ẹ ní mo mẹ́jọ mọ láéláé yóò máa fi ṣe agbá yóò fi máa ṣe wàhálà yẹn. bẹ́ẹ̀ náà lẹ́gbẹ́ jẹ́ mùsùlùmí náà yọ̀lọ̀ wáyà kan ọmọ ayà. yọ̀wọ̀ yóò fi kí ni àgbègbè lọ́dọ̀ wà tọ́tọ́ tó ti rí nílẹ̀ fún ìlà ìlà ẹgbẹ́ ìgbàkan tó lórí ìmọ̀ àwọn yẹn dáhùn pè ní òmà. Máa ń lọ bá ní ìhúnà. Kí ni ìran ìjà àbí àkókò tí lẹ́nu ayà dáhùn sí ká lọ pé ìpàdé ń bàbá? Àyè lọ́wọ́ kì í dáhùn àyà ìgbọ̀nkọ́ ọ̀pọ̀ ìrọ̀lẹ́ bí ìdájọ́ bí àṣà àtàkì àṣìlá àmìlá. Wọ́n ní wà lọ́wọ́ lọ́kọ̀tù. Wọ́n lọ́wọ́ lọ́kọ̀tù àwọn ìgbàgbé ní sáà. Wọ́n ní ìjọ́ ń gbọ́n àbòsítò ló kún ní láàrin pé ká ọwọ́ tí ti lọ́dọ̀ bóyá ọ̀rẹ́ àpẹẹrẹ nù ẹgbà ẹgbẹ́ oníjọba jẹ. oníjẹ òkúkọjá rẹ. òkúkọjá rẹ. báńdì kájúkú ló ní báńdì jẹ òkú ní báńdì kọ́ńtì rẹ ọwọ́ àtàwọn ọwọ́ àtọ̀ pé ilé wa mẹ́. Eh, ilé òun náà ni wọ́n pè ní ti ìsúbẹ́nu ayé ìlọ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ìwà ìlọ́bí ní ìhà. wọ́n ní mi náà tó ń bẹnu àwọn bá bí òbí àti kọ́ọ̀lù ọ̀hún kàwárí. wọ́n bá àtọ́rọ̀ ohun ìta nídìí ìlà. àwọn kàwárí jẹ́ òun yẹn nínú àwọn àwọn àgbàtì ọ̀yẹ́ ọmọ kàwárí jẹ́ ìjẹ́ ìlú. kàwárí jọ náà ni ajá máa sábà ṣe ìjọba abẹ́lé abẹ́lé tinubu kúrò rí àgbà abẹ́lé gọ́ọ̀mù abẹ́lé ọba àdúgbò lórí àgbàdo wọn. Ẹ̀yẹ tó gbẹ tó máa ti jáde ájú àwọn gúrùpù tó wáyé nípa ìdí wọn máa ń kọ́ sí níta abẹ́lé tó wà bẹ́ẹ̀ kú. Abẹ́lé ní bẹ́ẹ̀ kú ò ní àti ọkàn ẹ̀ láti ẹ̀kọ́ tẹ̀sí ní ìjọba tẹ̀sí ìlú ẹ̀kọ́ sí ìdí àwárí tó. Mùsùlùmí. Hmm. Tó bá láti ọkàn tẹ̀sí kí lábàá máa wà ní ìsìláàmù ti pẹ́ ti ti wà níbẹ̀. ó ti pẹ́ ti bẹ́ ẹ ti wà sọ́dọ̀ lọ́wọ́ àwọn àríwá. wọ́n lè sọ̀rọ̀ wọn púpọ̀ pé ẹ̀ka wọn jà ẹ̀ka wọn jà ẹ̀ka wọn jẹ́ bí pa ẹ̀ẹ́dẹ́ dáhùn bí ewu rẹ̀ bí mọ́ wọn àbẹ̀wò lórí àwọn àtìgbọ́dọ̀ ti pa wọn lẹ́wọ̀n bẹ́ẹ̀ ni kí ẹ pa wọn jà pa wọn jà àwọn àbúrò tí wọ́n lẹ̀. Àlùbábí ni máa ń lọ sí ìrìn ìsìn náà. Ìyá máa wá sí ẹ́ láti máa bẹ̀rẹ̀ àkókò yẹn bí ní ọ̀pù. ẹ̀mí rẹ àtúntọ́pù rẹ ló fi rẹ̀. ìwọ bá ara jáde já àtẹn jáde. ọwọ́ apalẹ̀ ó sì ti Àwọn ẹni bá wọn àrùn aláàmà ń ipò yín. Àwọn aláàmà ń ipò yín o. Ilẹ̀ yín sọ ipò àwọn òlebo. Àwọn tẹ ẹ bá sọ̀rọ̀ àpapọ̀ irun nígbà rọ̀nà páìpù láti kọ́ńtì wọn wá wọn àti ní olùkọ́sí wọn ṣe àwọn èèyàn rọ̀nà ẹ̀kọ́ tó ń wúyà o àwọn alágbára yí ọlọ́mọwé epo tí ń lọ sọ́dọ̀ wọn láti àwọn kọ́ńtì jọ lágbára níjọ́ wọn fẹ́ kàn náà tiẹ̀ mọ̀ wọ́n ti ń bá bọ̀ láti lu wọn o tọ́pẹ́ kù díẹ̀ tí wọ́n ti di kíní yín ṣẹ́fọ́ wá rí pé ẹgbẹ́ máa ti bá kàn án àlọ́ òkè tẹ́lẹ̀ ẹ̀mí òkè ẹ̀já jẹ́ yíyà díẹ̀ ẹ má jẹ́ yíyà díẹ̀ tẹ́ẹ̀ bá ti gbọ́ tẹ́ẹ̀ bá ti wá gbọ́ bá fi tẹ́ẹ̀ bá fa wákàtí kan lọ́dọ̀ sí bàbá náà fa báwa alágbára tí nìyẹn o tó wa ẹ lọ bí àwọn tó wà wọn níbí nìyẹn ni nínú kí ọmọ tó ń fa ẹ̀wù ló mú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀tù ní ọ̀làgbára lórí ẹ máa bá ọ ẹ máa bá ọ ẹ máa bá ọ ìjà náà lọ́wọ́ àná àwọn àná bàtẹ̀ náà bó ti rí lọ nìyẹn o àwọn alágbára yìí wọn ò ṣe lọ́hùn ayé ni wọ́n ti gbé ayé náà sọ bẹ́ẹ̀ bá ti wá mọ̀ wọ́n ọkàn máa wò pé tó òwò ló pè wá òwò ló pè wá òwò ló pè wá òwò ló pè wá pé àwọn máa wò pé tó ọjọ́ kan mọ̀ táwọn náà ti gbé ní táwọn alágbára táwọn àbáàtì tọ́lọ́ ń gbé wa tó máa ń bàbá dá lágbára ká máa wò. àlùbáwí máa ń dojú ìdè ní. ẹ̀ẹ́n náà lápẹ́lẹ́ ẹ̀ka yẹn. àbáwí máa ń dojú ìdè ní owó ìdínà. nǹkan àbújá ọ̀nà yọrọ jáde dáì. ọ̀já ti dùn náà. bàbá tó lè lẹ́sìn kábọ̀lẹ̀ hàtà tàbí àyíká àmọ̀lẹ̀ hún yà bàbá àdúyò. wọ́n yà ká ètùkàtà yà فإن ربك دعوها على الأخرى فقاتل التي تبغي حتى تبيه أتلاء أمر الله فإن فأصلحوا بينهما بالعدل وأقسموا إن الله يحب المقسطين ẹwọ́n ní wọ́n yẹn àbá ń bẹ̀ fún ọ̀sán yìí pé a rẹ̀ pé ẹ̀kú tata lù ú lọ́bẹ̀rẹ̀. ẹ̀kú tata lù ú lọ́bẹ̀rẹ̀. táwọn ọwọ́ parí èyí lọ́bọ̀ wá yarí fún wa. tó bá wá yarí fún wa tó ní òní gbọ́ òní ká àwọn ọ̀rọ̀ pé ẹ̀kú tata lù ú lọ́wọ́ nípa ọ̀rọ̀. wọ́n ní o. a ti sọ fún aláǹà pé ẹ̀kú tata là ọ yàtọ̀ sí ọ̀rọ̀ tata. kí ló wá pàtó ètò ní bàbá lọ́yẹ kí ọ̀gbẹ́sẹ̀ bá fẹ́ bájà mọ́ lẹ́yẹ kí ẹni bẹ́ẹ̀ lò fún àti ẹni kan hà ayé ọ̀fọ́ mu kàrá ní kí ẹ̀kọ́ mi yíra dábàá ní náà wọ́n ní ń dábọ̀ ní pé ẹ̀yìn méjèèjì ẹ̀yìn méjèèjì ìjà lẹ́bi ń jà èyí àjà fi ń jà ẹni tí a wá ní kó dáwọ́ ọjà dúró tó wá ní wọn ọ̀gbọ́n tó yẹn. ọlọ́run ìgbọ́n tó ẹ̀kọ́ fi dàbájá ìgbọ́n ìgbọ́n yẹn ti bá ṣe é. èyí ti bọ́ nígbà nígbà ti kẹ́ fún un àwọn ẹ̀kọ́ ìdíkú ìjọ lágbára tó ní ìjà ọ̀dá ìjọba ni àwọn ẹ̀kọ́ wà rí oní ọmọ mi ò lẹ́bi ní rí. kí ló wá fà tó bá lọ lọ́pọ̀ èyí tó kéré bí náà ni wọ́n lò ń bẹ́ẹ̀. ẹgbọ́n bí ìdábìrì yìí ẹjọ́ bàbá yọ sọ. ìdá bá ìsìn lábá máa ń sàwà ẹjọ́ ọmọ béèrè táwa ń sàǹsà fún tẹ́mọ̀ bí amọ̀lé lórí atẹ́kùn nìyẹn. sáà gbọ́ ọlágbára ju kọ́ọ̀tàlà lọ. Bíkútà tẹ́lá làwọn tó ń jà tó bẹ̀rẹ̀. Àwọn tẹ́lẹ̀ ká wá lọ wọ́n ní pàpà ọ̀sì ìlú. Wọ́n ní a pàpà ọ̀sì ìlú ni wọ́n á lò gbẹ كان المملوك هنا هو رد لشيئة الإلهية كان قاتل الذي هو دون قتل أكثر من باب الإجابة والتنبيه على أن لا تضرسوهم قتال بل عليكم مراعاة ما في آخر الكتاب وهو قوله حتى التربية إلى أمر الله. والمقابلة هنا؟ المقابلة هنا ليست محدودة في بالسيف وما ها أها أي بقاء المعنى بقاء من الحلم في كل ما يملك كل فرد وعبد. حتى في دعاء على الباقي. نعم، رجال الوقاء بقاء الجملة في ما يدخل وقاء يا رجال. Gbẹ́ngà máa bá jà lọ́nà. Wọ́n ní a máa bá jà lọ́nà. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àjá. Àjá kàkí àjìlá àmìlá. Ìjà ta bẹ́ẹ̀ lọ bá jà ìjà àkójọ tàwa. Ìjà àkójọ tàwa. Ẹ̀yìn ọ̀lẹ́ dá lóhùn. Ìjà àkójọ tàwa. Rárá. Ìjà wípé afẹ́kọ́ gbàǹdà wí. Afẹ́kọ́ gbàǹdà wí. Agbọ́dọ̀ jẹ́ kí ìjà yẹn lọ lẹ̀ díẹ̀ níṣẹ́. Ọwọ́dọ̀ kò ná báwọn tó ń jà láàrín láti gbọ́ yìí ìyáni tó bá wà tí ń bọ́ para wọn tán para wọn tó dúpẹ́ làwọn máa dùn kódà tá a bá fẹ́ nàfẹ́ nílẹ̀ àwọn ẹgbẹ́ pàtó ọ̀nà wọn lára á ah, tó ti gbọ́ tó ti gbọ́ àbí lè fi lè tó ti gbà tó ti gbà ọ̀dàlà kọ́dàlà kọ́dàlà yẹn lè má pẹ̀ nílẹ̀ yẹn lè má pẹ̀ nílẹ̀ wọ́n ti fi tàdálà ẹ̀mí ọ̀lọ́ ẹ̀mí ọ̀lọ́ sí yẹn. wọ́n ní fa ọ́ọ̀dù. àwọn ìlú ilẹ̀ tí ìjọba ní àtàkà sí ilé àti láàárín ìlà tó ń bẹ lábẹ́ bàbá ti lú yẹn náà ní wípé kì í dé gbogbo ẹ̀ náà ní ìjà pé ẹ máa nà dà ẹ máa nà bá ẹ máa nà gbogbo ẹ̀ wọ́n ní kó dàbọ̀ jẹ́ sí wípé ọ̀rọ̀ làtẹ́lẹ̀ yẹn sọ. ọ̀rọ̀ làtẹ́lẹ̀ yẹn sọ ọ̀rọ̀ máa ń fi mú kọ́ dàlà ń bẹ̀. ìgbé lásán ẹ̀jà. ìgbé ẹ̀jà ti wọ́n lásán. ẹ pẹ̀dálẹ̀ lásán ẹ̀ halẹ̀. ó ti lé rẹ̀ ń bẹ tó jìnà sí ilé rẹ̀ ọwọ́ arígbọ́n pé ẹ́ ní ẹ̀rọ àjù òun ni ẹgbẹ́ jẹ́rùbà ẹgbẹ́ jẹ́rùbà ẹ̀kà jù sí desert kan ọwọ́ arígbọ́n pé ẹ́ mo sì gbọ́ gbìgbìgbì ní ibi bọ́ǹbù ní ilé ẹwà ìwọ̀n pé tó ti bá bọ́ bọ́ bá bọ́ bọ́ ọtí lónìí. àwọn ìlú ilẹ̀ tí ìjọba lórí àṣà tàbí àrídá ìlà. náà mọ́.

والمسلمون الناسهون غالبا كما تقدم wọ́n ní dábàbáyé lè fi àwọn àwọn oníyọ́ máa ní àrùn yóò máa rí pẹ́ẹ́sì yóò máa rí ìjàpá láàárín àwọn orílẹ̀-èdè méjì àbí méjì àbí kọ̀ méjì ẹni ká máa sọ pé ẹni tó lágbára ju àwọn méjèèjì lọ. ẹni tó lágbára ju àwọn méjèèjì lọ ní máa ní bẹ́ẹ̀ ti ní ọ̀rá tó ti di. yọ̀ọ̀ ṣe ọlọ́run kó máa rẹ̀ láwọn tó máa ṣe. àmì ayọ̀ ẹlẹ́yìn tó wọ́n parẹ́ báyìí ń bá. أصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين. Ilé wọn máa jẹ́ dáhùn àwọn ọ̀sán ayé ẹni tó ti lọ́la ọlọ́run mọ́ṣáájú náà abẹ́rẹ́ ìjọ agbọ́dọ̀ tó wúlò fara rí tó wúlò fara rí sí àwọn ìwọ̀wá tá a gbọ́ ọlọ́run ọgbọ́dọ̀ wa náà ìwọ̀wá tá a tó tó sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kó sórí tó ti kó táwa náà lọ́wọ́ tó ní wà lè láti kó dáyé ọgbà náà láti láti fi rìn àkàtàná wà bẹ̀rẹ̀ àkàrọ̀ àkàtàná tó Ìjọba ìgbìyànjú ẹ̀kọ́ ní ọjọ́ òní máa

وفيها الجود في نوائه وفيها الجود في نوائه وفيها